باب الذكر للبيع والشراء على المنبر في المسجد باب الذكر للبيع والشراء على المنبر في المسجد orí ọ̀rọ̀ sísọ̀rọ̀ nípa títà àti rírà lórí àpótí onípele mẹ́ta mimbar nínú mọ́sálásí hadith four five six. عن عائشة رضي الله عنها قالت أتتها بريرة تسألها في كتابتها فقالت إن شئت أعطيت أهلك ويكون الولاء لي وقال أهلها إن شئت أعطيتها إن شئت أعطيتها ما بقي wàkọ́ọ́lá sùfìyánù márọ̀ ìṣìtì àtàkìtìhá àtàkìtìhá wàyẹ̀kúnù lè wà láwùlánà fàlámà já àròsúlù lọ́hì sọ́lọ́lọ́hù wàlẹ́ ìwẹ̀sálàm zakárìtùhù záàlìkà zakárìtùhù záàlìkà fàkọ́ọ̀lá ìtààín á fàá àtìkìhà fàínàlì wàlá límàní àtàkọ ثم قام رسول الله صلى الله عليه وسلم على المنبر وقال سفيان مرة فصعد رسول الله صلى الله عليه وسلم على المنبر فقال ما بال أقوام يشترطون شروطا ليس في كتاب الله من اشترط شرط ليس في كتاب الله فليس له وإن اشترط مئة مرة Hadith 456 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní Aisha láti ọ̀dọ̀ Aisha. rọ̀díyà allahu aniha kí allahu yọ́nú sí i kọ́ọ̀láti ó sọ pé àtàtì ha bàrírọ̀ rọ wá bá a tẹ̀sálùhá fi kìtà kìtàbátìhà ó wá bá a nípa ìwé ìtúsílẹ̀ lóko ẹrú rẹ̀ pé kí ó ran òun lọ́wọ́ bàrírà wá bá a ìṣà. nípa ìwé ìtúsílẹ̀ lóko ẹrú rẹ̀ pé kí ó ran òun lọ́wọ́ lórí sísan owó náà pé kí ó ran òun lọ́wọ́ lórí sísan owó náà owó ìtúsílẹ̀ lóko ẹrú kí òun fi di olómìnira. fàkọ́ọ̀lá ti. Aisha ó sì sọ pé inṣíìtì bí ọba fẹ́ àtọ́ ìtù alákì mo máa fún ọ̀gá rẹ lówó náà mo máa fún ọ̀gá rẹ lówó náà wàyẹ̀kùnù lè wà láhùlì èmi sì ni mo máa ní wàláà ni ìbátan tó máa mú ẹni tí ó tú ẹrú sílẹ̀ ló kù ẹrú lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ tí ó bá síwájú rẹ̀ kú. wàkọ́ọ́l wàkọ́ọ́l ahluha àwọn ọ̀gá bàrírọ̀ wọ́n sọ pé ń àtọ́ ìtì ha tí ìwọ Aisha bá fẹ́ fún ní owó náà àtọ́ ìtì ha máa kíyà bọ́ bá fẹ́ ìyẹn ìwọ Aisha tó bá fẹ́ fún ní owó tó ṣẹ́kù tó máa san. wàkọ́lá sùfìyàn mọ́rọ̀ sùfìyàn ó tún sọ wípé ìṣíìtì àtàkì ha ó ní ohun tí àwọn ọ̀gá rẹ̀ sọ ni pé bí wọ́n Aisha bá fẹ́ mu kúò ní oko ẹrú wàyẹ̀kúnù lè wà láwùlànà àmọ́ àwa tá a jẹ́ ọ̀gá rẹ̀ àwa ni a máa ní wàlá rẹ̀ wàlá rẹ̀ àníṣe ìtumọ̀ wàlá ni ìbátan tó máa mú kí ẹni tí ó tú ẹrú sílẹ̀ lóko ẹrú lẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀. àwọn ọ̀gá fẹ́ tú ẹrú lẹ̀ wọn ò fẹ́ tú lẹ̀ lọ́fẹ̀ẹ́ bákan náà sì ni pé wọ́n tún wá fẹ́ dúró ní ìdúró ẹni tó lè lẹ́tọ̀ọ́ sí ogún arábìnrin náà tó síwájú wọn kú. falamma jaa rasulullah sallallahu alayhi wa sallam nígbà tí òjìṣẹ́ aláòde zakaritu wúzálíkà mo sọ ìyẹn fún ànábì pé ọ̀wá gbọ́ ni àwọn ọ̀gá bàrírọ̀ wọ́n ní kó lọ ọ̀wá gbọ́ ni àwọn ọ̀gá bàrírọ̀ wọ́n ní kí bàrírọ̀ lọ mú owó fírídọ́ọ̀mù wá ó sì wá bá mi mo ní màá fún un èmi sì ni mo ní wà láàrẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀gá rẹ̀ sọ pé tí mo bá fi owó sílẹ̀ owó fírídọ́ọ̀mù rẹ̀ tí mo bá fi sílẹ̀ àwọn ni àwọn máa jẹ́ ẹni tó máa ní wà láàrẹ̀ ànábì wa sọ pé ibtaa'iha lọ ra bàrí rọ̀ kúrò lóko ẹrú rà á kúrò lóko ẹrú fàtìkìhà lẹ́yìn tó bá rà á tán kọ̀ wá tu sílẹ̀ lọ́fẹ̀ẹ́. fàyínà lè wà láàhà lè mà ní àtàkọ̀ nítorí pé dájúdájú ohun tá à ń pè ní wàláà oúnjẹ ti ẹni tó bá bọ́ okùn ẹrú kúrò lọ́rùn ẹrú kì í ṣe ti ẹlòmíì. thumma qama Rasulullahi sallallahu alayhi wa sallam ala al-minbar lẹ́yìn náà òjíṣẹ́ Allah ó dìde dúró lórí minbar nínú ẹgbàwá mìíràn látọ̀dọ̀ Sufyan ó lo gbólóhùn fasa'ida Rasulullahi sallallahu alayhi wa sallam ala al ìtumọ̀ na náà ní méjèèjì. ó dúró Imi mímbàrì ó gun orí mímbàrì. ànábì wa sọ pé ma bá lu akiwa mi nì. kí ló mú àwọn ènìyàn kan kí ni ìṣòro àwọn ènìyàn kan. yẹsẹ̀rìtúnà ṣùrùtọ̀ tí wọ́n da dá àwọn májẹ̀mú kan laysa fi kitabillah àwọn májẹ̀mú tí kò sí nínú tírà aláwù bẹ́ẹ̀ mọ̀nìṣàràtọ̀ ṣàrìtọ̀ ẹnikẹ́ni tí ó bá dá májẹ̀mú kan laysa fi kitabillah tí kò sí nínú tírà aláwù fa laysa lahu. falaysa lahu kì í ṣe tirẹ̀ ní ẹ̀tọ́ náà o kì í ṣe tirẹ̀ ní ẹ̀tọ́ tí májẹ̀mú yẹn bá mú wá wàyìn ṣàràtọ̀ mí àtàmọ̀rọ̀ ìbá àdá àdámájẹ̀mú náà nígbà ọgọ́rùn-ún òtúbá ń tẹ́ni ohun tí ó wà nù àdìsí ni pé. arábìnrin kan tí wọ́n ń pè ní bàrírọ̀ nípìnlẹ̀ ẹrú ni fún àwọn ìdílé kan àwọn ìdílé yìí wọ́n wá ní kó lọ wá owó tí ó fi gba òmìnira tí ó fi kúrò ní òkú ẹrú kò wá rí owó ó lọ bá Aisha. Aisha wá gbà láti fún ní owó fírídọ́ọ̀mù náà Aisha tó wá sọ fún pé tí mo bá fún ọ ní owó fírídọ́ọ̀mù ìdájọ́ tó wà láàrin ẹni tó tú ẹrú sílẹ̀ lóko ẹrú àti ẹrú ó máa wà láàrin èmi àti rẹ lọ sọ fún àwọn ọ̀gá rẹ bẹ́ẹ̀. àmọ́ nígbà tí arábìnrin yìí bàrírọ̀ rọ̀díyàlọ́ àníyá tó sọ fún àwọn ọ̀gá rẹ̀ àwọn bá sọ pé kó mọ̀ jẹ́ kó rí o pé tó bá gbé nínú owó fírídọ́ọ̀mù kó fi ṣe sọ́dákọ̀ fún wàhálà èyí ni Aisha fi tó ànábì wa létí ànábì sì jẹ́ kó yé wọn wípé ohun tí ń bẹ nínú tírà ọlọ́run òun ni pé ẹni tó bá tú ẹrú sílẹ̀ lóko ẹrú ló ní wàhálà rẹ̀ wàhálà ni ìbátan tó máa wà láàrin ẹni tí ó tú ẹrú kan sílẹ̀ lóko ẹrú tó fi já sí pé tí ẹrú náà bá síwájú rẹ̀ kú ẹni náà ọ wà nínú ẹni tí ó jẹ nínú ogún rẹ̀. náà nígbà tánábì wá sọ eléyìí ànábì tó wá fún Aisha ní ọ̀nà mìíràn tí ò ní la àròyé lọ ọ̀nà náà ni pé kọ́ra kú olóko ẹrú kọ́ra bí ẹni pé òun náà fẹ́ sọ di ẹrú sọ ti yé nà kọ́ra kú olóko ẹrú tó ti wá rà á tán kó túlẹ̀ lọ́fẹ̀ẹ́. tó tọ ọ̀nà yẹn náà tí Aisha bá gba ọ̀nà yẹn náà òun ló ní wàhálà lórí ẹrú náà nínú àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ mú jáde nínú àdíìsì bàrírọ̀ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé nínú Islam ẹrú ni wọ́n máa ń ṣe fírídọ́ọ̀mù fún nígbà tí ẹrú sì ń bẹ nínú àwùjọ ẹrú ti ń kásẹ̀ nílẹ̀ báyìí pátápátá àmọ́ ìsìláàmù kò ní í fi ohun kan sílẹ̀ láì sọ fún wa níwọ̀n àgbà tí nǹkan náà bá ti jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lásìkò ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni ọ̀rọ̀ kejì ni pé gbólóhùn tánàbì sọ pé máa bá lu àkìwáàmìn ìyẹn tẹ̀rìtúùnà ṣùrùtọ̀ gbólóhùn yẹn pé kí ló máa ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn kan tí wọ́n ń dá májẹ̀mú kan ànẹ́bì mọ àwọn ọ̀gá rọ̀. ọmọ orúkọ ọ̀gá rẹ̀ ànẹ́bì ò dárúkọ rẹ̀ dípò kó dárúkọ ó lo àkíwáàmì àwọn ènìyàn kan nípasẹ̀ bẹ́ẹ̀. àwọn àáfàá wa kí Allah bá ní ṣe àlékún àánú rẹ̀ fún wọn wọ́n ń lo gbólóhùn yìí láti fi sọ wípé ìgbàkígbà tá a bá fẹ́ tún ẹnìkan ṣe nínú àwùjọ wa ká mú ọ̀rọ̀ wá ní ìmúwá gbogbogbò ká má dárúkọ rẹ̀ nínú hadíìsì tí wọ́n ń lò fún wípé káyé máa dárúkọ ẹni tá a bá fẹ́ túnṣe tá a bá fẹ́ pè sákìyèsí nínú ìjókòó hálíkọ̀ tàbí nínú tírà hadíìsì jẹ́ kan bẹ̀ àmọ́ ṣá kì í ṣe èèwọ̀ tá a bá dárúkọ ẹni náà àdáràn ṣùgbọ́n. ká fi àìní dárúkọ ká fi bẹ̀rẹ̀ nígbà tí onítọ̀hún wa bá wá ń kéde ìṣìnà fún ayé tí ò ronúpìwàdà kò sábúrú níbi ká dárúkọ rẹ̀ kásárì wípé a sọ ọ̀rọ̀ náà di ọ̀rọ̀ ara wa a fẹ́ ṣe nà sí àfúnni. Si kìí ṣe pé káwa máa sọ̀rọ̀ sí bí ẹni pé à ń sọ̀rọ̀ sí ẹrú ọ̀wọ́ ohun tó bá jẹ́ ìdájọ́ ìsìláàmù lórí ọ̀rọ̀ náà òun ni ká sọ mọ́ ká má fi tiwa kún ká má bàa jẹ̀bi ẹ̀sùn assassination of character ká má bàa jẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọjẹ́. kókó kẹta tí mo fẹ́ fàyọnú àdìsí yìí ni pé gbólóhùn tánàbì sọ pé ìyẹsẹ̀rìtùnà ṣùrùtọ́ lẹ́yìnsàfí kìtàbìlà àwọn tí wọ́n ń dá májẹ̀mú tí ò sínú tírà ọlọ́run ìbéèrè ni pé májẹ̀mú tó sọ pé tí ẹnìkan bá tú ẹnìkan sílẹ̀ lóko ẹrú wípé òun ló ní wàhálà rẹ̀ májẹ̀mú yẹn gan níbo ló wà nínú àlùkùránì láti bẹ̀rẹ̀ àlùkùránì suratu Fatiha títí dé ìparí suratul Nas kò sí àyà kan sí ọ̀rọ̀ wàhálà tó ti jẹyọ tó ń dúró fún wàhálà tó ń dúró fún ìbátan láàrin ẹni tó tú ẹrú sílẹ̀ lóko ẹrú àti ẹrú náà wàhálà tó ń túmọ̀ sí ìbátan tí ó wà láàrin ẹni tí ó tú ẹrú kan sílẹ̀ àti ẹrú náà kò sí kò sí àyà kan lórí ẹ̀nu àlùkùránì. ẹ sì wo ntànẹ́bì sọ yìí yẹ̀sítẹ̀rì tú ṣùrù tọ̀ lẹ́yìísàfí kìtàbílà àwọn tí wọ́n ń dá májẹ̀mú tí ò sínú tíra ọlọ́run májẹ̀mú wo wá ní bẹnu tíra ọlọ́run lórí ọ̀rọ̀ wàlá. tí ń náà ni pé ẹni tó bá tú ẹrú òun ló ní níbo nìyẹn wà nínú hadisi hadisi ló jẹ́ ká mọ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tú ẹrú sílẹ̀ lóko ẹrú pẹ̀lú owó rẹ̀ tàbí tó yọ̀ǹda rẹ̀ lọ́fẹ̀ẹ́ òun ló ní wàhálà ohun tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé nínú tírà ọlọ́run òun ni àdìsí wa. nítorí wípé hadith anabi tó jẹ́ hadith tó ní àlàáfíà tó jẹ́ hadith tó dára kìí ṣe ìfẹ́nú ànábì ìmísí látọ̀dọ̀ aláwo ni ló fi já sí wípé mùsùlùmí yóò máa wá ẹ̀rí yálà nínú Qur'an tàbí nínú hadithi tàbí nínú méjèèjì ibikíbi tó bá ti rí ẹ̀rí lórí ẹ̀sìn rẹ̀ tó sì gbọ́ yé báwọn sọ̀hábà ṣe gbọ́ yé nítorí pé ọ̀tọ̀ ni ká ní ẹ̀rí lọ́wọ́ ọ̀tọ̀ ni ká gbọ́ ọ tá a bá ní ẹ̀rí tá a sì gbọ́ yé báwọn sọ̀hábà ṣe gbọ́ ọ ìyẹn ni ìmọ̀nà aláwo á fi wá sí kòńgẹ́ rẹ̀. níparí àmọ̀ràn tí ànábì fún Aisha rọ̀díyàlọ́ aníyá wípé kó ra ẹrú náà kó wá tú sílẹ̀ ní ọ̀fẹ́ ọ̀fẹ́ kó jọ bàbá rẹ̀ ní o Abubakar Siddiq nítorí pé Abubakar Siddiq rọ̀díyàlọ́ aní ó gbajúmọ̀ pẹ̀lú kó ra àwọn ẹrú tí wọ́n gba ìsìláàmù kó wọn wọ́n kúrò ní oko ẹrú pẹ̀lú owó rẹ̀ kó sì tú wọn sílẹ̀ ní ọ̀fẹ́ nínú sọ̀hábà torí owó ná nínú àwọn sọ̀hábà tó owó ná fún Islam fún anadiwa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá ni Abubakar Siddiq. tí wọn náà bá fẹ́ di ọ̀gá nínú àwùjọ wa ná owó rẹ fún òdodo Islam kí wọn náà kọ́ṣe Abubakar Siddiq rọ̀díyàlọ́ aniu àti àwọn mìíràn bíi Omar ọmọ Khattab bíi Usman ọmọ Affan bíi Ali ọmọ Abu Talib àti àwọn mìíràn aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́rì ibi tí a máa dúró sí ní òní nìyí a máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanaka allahumma wa bihamdik ashadu Allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. fún àǹfààní fún ẹni tí ó bá fẹ́ pè mí lórí answers nọ́mbà mi nìyí zero eight zero seven six one one four eight nine six lẹ́ẹ̀kan sí zero eight zero seven six one one four eight nine six asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.